أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وزابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وثابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم قم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم آه. فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل اعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وثابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا لا تسمن بوهمك ذات الورم ṣùgbọ́n ẹ mọ̀ bí akéde ṣe lára ẹ̀ nígbà tí àdánwò bá dé ọ̀nà kan ṣan rẹ̀ àti kẹ̀tẹ̀ ṣe àdánwò kẹsí àdánwò gbóná àdánwò rẹ̀ pẹ́pẹ́ ẹ̀sọ́ nǹkan tí wọ́n jẹ́ nǹkan dáadáa nǹkan tó jẹ́ nǹkan dáadáa kọ́ jẹ́ pé so òun ní òde kó ṣe kó ṣe àṣìyàn kó lọ síbi kó kó ṣe ní tí ọ̀bà àwọn ọmọ kan ṣe àná wa so kọ́ lọ́n kó ṣàmùnà wa kó jẹ́ káàkiri ọ̀rọ̀ dáa قد يقع كده وهذا قد يقع كده وهذا شد كده مسلم نعم فإلهكم إله واحد so aya yìí àwa wò pé kufrun àti iman la ilaha kufrun illa allah wala ilahakum ilahu wa ilahu wahid iman yani pé la ilaha kufrun bi kulli ma ulha bi kulli ma ulha ma ulha siwa allah subhanahu wa ta'ala إله واحد إيمان بالله بالله المستحق للعبادة الخالق كل الخالق كل شيء so kúfùrù ni ìyẹn ni pé ká ṣe kúfùrù sí gbogbo nǹkan táwọn ẹlòmíín mú lọ́lọ́run sí èso lọ́run tó dáwà tó dáwà dùnkan ìmánu nídàkejì ìlàhùn wa ìdẹni ká ní ìmánu sọ́lọ́run ọba wa ká jọ lọ́run ọba tó dáwà tó dáwà dùnkan ká gbàgbọ́ tó yẹ kó lọ́tọ̀ sí ìjọsìn wọn tí ó sẹ́nì kan tó kún nípa níbi ìdẹ́dẹ́. òun náà nìtumọ̀ táwọn onímọ̀ sọ pé òun náà nìtumọ̀ òun náà nìtumọ̀ tí wọ́n tún gbé ibára ọkọ̀ nafiyan wa isbat kúfùrù wọn yẹn náà ní nafiyu èpè tába ti lé gbogbo nǹkan tí àwọn èèyàn ń sìn tí wọ́n mú lọ́lọ́ sọ́lọ́ wọn bá a sì nafiyu rẹ̀ a lè lọ ẹ̀yà ni a sì ń kárò ẹ̀ a tako so wọ́n sì jù fúdẹ̀ àti jáde ẹ̀ iman eh, isbat asa isbat ìyẹn ni pé a fi iman yẹn sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tó dá ọgbọ̀n kan tó náà mọ̀ sí ọ̀nà mọ̀ sí isbat méjèèjì yìí tọ́wọ́ anú ayà yìí òun náà wọn pè òun náà ni rukna التوحيد ركن الإخلاص ركن الإيمان ركن هنا كلمة مشرفة méjèèjì yìí ọ̀nà wọn pè ní ọ̀nà wọn pè lórígun orígun méjì tí ìmánì ni orígun méjì tí kálímọ̀tì lẹ́kíláàsì ni orígun méjì tí alikalimatu sharafa ni olóògùn tó di kalimatu tawhid ni lẹ́kọ̀ọ́ náà la ilaha illallah. لكلمة التوحيد ركنا هما النفي والإثبات فاعرف عنهما لكلمة التوحيد ركنان هما النفي والإثبات فاعرف عنهما أقول لكم لا إله إلا الله أوعى تبلا دولا دولا ntí ẹni tó bá wà lọ́wọ́ bá ní kọ́ wà lára rẹ̀ tó wí lórí ahọ́n tó sì dọ́kàn rẹ̀ tó ń dọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ tí ó sì fi ṣiṣẹ́ tí àwọn májẹ̀mú méjèèjé tí àwọn májẹ̀mú mẹ́jọ tí gbólóhùn la ilaha illallah ní tó bá ti tẹ́kọ̀ọ́ náà ni aláàfin ní kí káfi bẹ̀rẹ̀ dáwà káfi bẹ̀rẹ̀ òdodo káfi bẹ̀rẹ̀ gírè ìkọ́yàn yín mọ̀ so tó bá fi lè pẹ́ lára àyàn ẹ̀sán tó náà lọ tábàdé lórí tó náà bí lórí kèsì díẹ̀ òun náà ní dúkọ́ lọ jẹ́nà ìyẹn wà lè jẹ́nà. قال عن صلى الله عليه وسلم حديث بحديث صاري النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يقول من من قال من كان ما من عبد قال لا اله الا الله ثم مات عليه الا دخل الجنه kò sí ìkéyìí mùmìnì ma min abdin èyíkéyìí mùmìnì ọkùnrin ni obìnrin ni arúgbó ni omidan ni onímọ̀ ni aláìmọ̀kan ni olówó ni tálákà ni ma min abdin qal la ilaha illallah tó sọ pé la ilaha illallahu thumma mata alayhi ó wá kú lórí ẹ̀ kú débà illa dakhala aljanna àmọ́ bí wọ́n ti pọ́tọ́ dọ́là látọ̀ nípa dáhùn àbá abẹ́ sọ̀rọ̀ sọ̀nà àbíkọ́ wà aljanna ikú ọmọ aljanna ni ìyẹn ni pé ó sọ lórí ahọ́n bẹ́ẹ̀ ó sì dọ́kan rẹ̀ àwọn májẹ̀mú la ilaha illallah ó pèsè là tó lọ ṣe kókó ó pèsè là kódà mọ́tò mẹ́jọ jọ láti wà lára rẹ̀ ni o tí méje bá ń bẹ lára rẹ̀ tí ọba sì kan kò ṣe ní tí kánsà kò sí ní tí aláǹfààní ò fún wọn máa rẹ pé àdìjẹ́ ní ọ̀dọ́ba sọ ọkàn sọ lórí ahọ́n lásán àǹfààní rẹ̀ ni pé ẹni tó bá wa sọ lórí ahọ́n tí májẹ̀mú méjèèjì májẹ̀mú méjèèjì tí àwọn onímọ̀ sọ ti ń jẹ́ májẹ̀mú tọ̀híd ah, májẹ̀mú kálímù yìí la tó bá wà lára yẹn tó wá sọ tó sọ pé láìláha tó sọ tí ò sọ pé ìlàlọ́ ò tí kú wá dé bá lórí lóńbẹ̀ pẹ̀lú ọgọ́nà yóò wà lè jẹ́nà pẹ̀lú ọgọ́nà yóò wà lè jẹ́nà bẹ́ẹ̀ ní sábà sì rí bá wí pé wọ́n sọ pé láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́ wí bẹ́ẹ̀ kọ́dà kó wá wí lẹ́ẹ̀mẹ́ta kọ́dà kó wí lẹ́ẹ̀mẹ́wàá tí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ májẹ̀mú lára ẹ̀ orí lórí fèmí o tẹ́lọ ní ọjọ́ pìdán wọ́n lọ tí wọ́n máa tẹ̀yẹ́ mùsùlùmí ọjọ́ pẹ̀lú aláfà tẹ́lẹ̀ pẹ̀lú bá a ṣe pé kí ní wọ́n pe láìláha lọ́wọ́ ní wọ́n lọ pé láìláha kí ní ń ṣe kótó rí bóyá bó dẹ́sẹ̀ recently kótó di pé kò bẹ́ẹ̀ là kótó kun dẹ́sẹ̀ kótó kù ẹ̀sẹ̀ ńlá láti rẹ̀ pé kí jó nǹkan ó ó náà ti ń pẹ̀lú mùsùlùmí tẹ́ pé ọkàn ṣẹlẹ̀ ó sì kàn ṣẹlẹ̀ àbákú níbi kọ́ máa jórí èèyàn kó wá kú àbí kó ṣe kí ní ọ̀nà kan ṣọ́ra rẹ̀ kó jẹ́ kọ́lá kó máa jórí lọ́jọ́ lọ́jọ́ láyé àbójú sinmi láyé ó ṣe kí ní sọ ó wá kúlẹ̀ òṣèlú kì kọ́ wá láyé rẹ̀ lásán ó wá kí ni lóòótọ́ kì í ṣe irú tó ṣe ohun tí ọba ti ní àwọn kan nítorí kó sọ délẹ́bọ iṣẹ́ ńláńlá ni kò bá pé ọba kú lórí ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́nà àbá forí jìn nítorí wọn sọ pé kéde pé kò ó ṣe pé yóò wà ní ọ̀tí ọkọ̀ wà jẹni ó jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tó rí pé àwọn mùsùlùmí tó bá jẹ́ pé ó ní imáni kú ó kú lórí imáni kò ní máa bẹ jẹ́rẹ́ lọ́dún náà kò ní máa bẹ jẹ́rẹ́ lórí iná náà so kò ní máa bẹ jẹ́rẹ́ sọ́rí kò ní máa bẹ jẹ́rẹ́ nínú náà ṣùgbọ́n ó jìyà rẹ̀ tọ́nà tó máa dà tó dé tó jẹ́ dà kọ́lọ̀ lórí ẹ̀yìn ká pé ó tóbi ọ̀dọ̀ ọlọ́run ọba ó tóbi òun náà lọ́nà ọ̀rọ̀ àwọn nábì rẹ̀ sí lọ́nà àwọn nábì rẹ̀ sí sọ́lọ́ sọ́lọ́ ọ̀rọ̀ àwọn sẹ́sí ọlọ́run sọ tọ́lá kalẹ̀ sí òun náà ni ọlọ́run fi sọ pé lórí iṣẹ́ lófin kíkà bá kẹfìrí jà kẹsì jihad lórí ẹ̀ lórí lá ilaha illallah ọ̀nà ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ kò pásíbù kẹ́nìkan máa náà záàyàn ní hákù kẹ́nìkan máa báyàn fa ẹ̀tọ́ ẹ̀rí àwọn èèyàn lásán ẹ̀ẹ́dọ́kàndọ́gba fẹ́nìkan gbéṣẹ́ tó jẹ́ pé ọ̀nà àgà tí ń jòkó lórí ọ̀nà àgà tí wọ́n gbé fáwọn ọmọọṣẹ́ ibi tí wọ́n ti máa tí wọ́n tún fáwọn ọmọọṣẹ́ iṣẹ́ làgà tó nù tẹni tó bá láyà ẹni tẹni kan bá ṣe bẹ́ẹ̀ tó bá gbẹ́bẹ́ nǹkan láyà tó bá lọ jòkó lórí àgà kínní yóò rí rẹ̀ dán tí ọ̀gá àwọn bá ní tó bá kẹ́tẹ́mì rẹ̀ lónìí ó tọ́ba ẹ̀kọ́ ẹni tẹ́mi rò lé tọ́ba sì fẹ́ jẹ ń yá sọ yọ jẹ àná àbá tí ó jẹ lórí pé lórí pé ó jòkó lórí àga rẹ̀ àbí kátó aṣọ kó ti á chẹ́ǹgì àga síra wọn. kọ́dà mi tọ́gàn páàkì sí lásán tọ́gàn páàkì sí kẹ́lọ́ kẹ́lọ́ ní àwọn páàkì sí sọ ṣé yóò tẹ̀ kiri kọ́dà ó kéré jù yóò blé mẹ́ẹ̀. kọ́dà ọ̀nà kankan náà tún bẹ̀rẹ̀ àwọn yẹn náà tún bá blame ẹ̀ nígbà tí ẹ̀sẹ̀ wọṣẹ́ ní ẹ̀kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́. àwọn àwọn ìdáná fata jẹ́ kankan. yorùbá náà máa sọ pé ọkọ ò lè jẹ́ tọkọ àti ọmọ àti bàbá kọ́ máa ṣe kí ni kọ́ máa ní àlà inú tí máa ń fa nìzá tí máa ń fa èdè àyèdè àwọn èèyàn iná nìyẹn kẹ́nìkan jọ̀gá kẹ́nìkan máa lọ́gà kọ́ máa ṣe é ẹ̀yin tẹ́jọ́ ọdọ́ náà jọ fi yín sábẹ́ èèyàn kẹtọ́ wa mú ẹ pé kí ni ìdákọ́ńkọ́ ìṣàkọ́ bá àmọ́ kọ́sẹ́ tí ó dà bẹ́ẹ̀ ẹni tó bá ní sùúrù rẹ̀ máa ní sùúrù rẹ̀ máa sàbójúkú ṣùgbọ́n tọ̀bí àọ̀dì kò kò kò rí bẹ́ẹ̀ lẹ́yìn náà ni pé tó bá ti ẹsẹ̀ kíní báyìí ìfúnyàn lẹ́tọ̀ọ́ tí ẹsẹ̀ ìmá fúnyàn lẹ́tọ̀ọ́ tí ẹsẹ̀ kíní tí aṣọ kò dá ọlọ́run ọba náà fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sọ pé ní haram tó lọ́nà àlànà sí ọjà tó bẹ́ẹ̀ òun ṣe àbòsílẹ̀wọ̀ fọ́ọ̀rọ̀ ara àwọn fọ́ọ̀rọ̀ lórí ara òun gan tó ń jọ́ lọ́wọ́ ọba tó dá wa tó dá ọdún kan tẹ́ pé ń tọ́ bá ṣe kò sẹ́ni tí láyé sàlámà yá wàhùn ìṣàlóòn kò sẹ́ni tí ó eh, pé báwo ló ṣe ṣé ẹ̀yin ẹ̀yin yìí làwọn èèyàn yín sí ń gbà tẹ̀ wá ń láyé wọ́n sì máa pé wọn ò sìn wọ́n sì máa pé kí ni ṣùgbọ́n wọ́n fi fẹ́ ṣe pé kí ni àti kọ́n kálukú wa ẹrú la jẹ́ fóun. yóò bí àwọn ànábì ọba mọ́nàdà òjìtùn so bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ mọ́ra wọn Allahu Akbar so àwọn ẹ̀dá sẹ́dá nù ọlọ́run ni òun ṣe àbòsí lẹ́wọ̀ fúnra wọn lórí ara wọn òun á ṣe lẹ́wọ̀ fúnra lórí ẹ má bùrẹ̀ yín sí kéèyàn jẹ́tọ̀ ẹlẹ́tọ̀ fẹ́ nìkan kọ̀ bá mu kọ́mọ kẹ́nìkan bàbá kan ní kọ́lọ́ máa ń lé ìyá náà máa ń lé kọ́ máa gbẹ́tọ̀ àwọn òbí ẹ̀ fún àwọn kàńtà wọ́n fún àwọn bàbá àwọn ìyá. àwọn mistake táwọn ẹlòmíì máa ń ṣe ní tí àwọn tí àwọn ẹlòmíì tí wọ́n ń ṣẹgbẹ́ àbí àwọn tó jẹ́ pé mss náà nígbà tó ń gbà mọ́ lọ́wọ́ pé mistake yẹn tí wọ́n ti àdálẹ̀ wọ́n ti tó ṣe. bí wọ́n fẹ́ tẹ́kì wà ní ọmọ pàṣẹ lọ́dọ̀ ìbẹ̀rẹ̀ máṣe obìnrin ọ̀tọ̀bàfẹ́ ọ̀bàfẹ́ sùhánàlá kọ́dà ọ̀bẹ òbí báṣẹ sọ pé àwọn onírà pé ẹni tó fẹ́ wọn fẹ́ wọn máa rí kíní kan rí kíní kan so sì tàn ọ́n dẹ̀ mọ́ àbí ẹni tó bá fẹ́ tọ́ bá bá sọ̀rọ̀ tó lè rí kíní kan kíá ẹ lọ́ọ́ rámìrì náà ẹ lọ́ọ́ rámìrì rámìrì ni ọmọ táwọn mi bá ti sọ ni àmìrì ni ọ̀rọ̀ wà lọ́rẹ́ àmìrì ni àmìrì ni àmìrì àmìrì ọ̀rọ̀ wà lọ́rẹ́ ẹ̀yìn ọ̀nà àmìrì ọ̀rọ̀ wà lọ́rẹ́ bàná mi sì ń ṣẹlẹ̀ ń dẹ́mi so but hamza yẹn wọn lọ pé àgbáyé ti dára eléyìí fún àmì tí wọn tún ara wọn ṣe so níta fi ń ṣe eléyìí ni pé kò possible kí n ò dẹ́tọ̀ ẹ̀tọ́ ara síra àgbọn náà kódà tẹni tó ní ọba béèrè àbí tí ọba kàkún ọlọ́run ọba béèrè ọlọ́run ọba ọ̀pẹ tẹni yìí ń ṣe àbòsí ni báwo wá ní ọlọ́run ọba tó dá wa sẹ́ni pé tí wọ́n pààrọ̀ ẹ̀dá bá ní iná méjèèjì tí ọlọ́run dáhùn tẹ́kọ̀ọ́ yẹn lè máa jìnnà tí ó tún máa ṣe kí ní àwọn ẹ̀dá ṣe burú yìí tí wọ́n máa já fẹ́jọ́ fẹ́jọ́ máa ṣe so sùhánà lẹ́lẹ́dẹ́ ọlẹ́wù ká máa pàǹkà ń pàmò ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tó dá wa kò pé bàbá wa jòkó pé yàrá jòkó yàrá àti bàbá gan ẹ̀dá làwọn náà kò wá sọ pé báwo ṣé ẹ fẹ́ kí ọ̀hún dá lájájá fún yín kí wọ́n ní kọ́ ọmọdé látara yín àbí ẹ̀fẹ́ kò sọ pé báwo lẹ́sẹ̀ fẹ́ kọ́ jáde lára yín kò sọ pé kíní oríṣiríṣi lẹ́bẹ̀ẹ́ mọ́ra so kò pẹ́ nìkan kan má aṣáá tó ń kọ́lùkọ́ sàmà wà lá kọ́lùkọ́ àǹfọ̀síhìn àmọ́ kún tó mú tẹ́kọ̀ọ́ mọ̀dẹ́lẹ́ ní àdùdà àbà kí ló dé tá máa ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ńkọ́lùkù gan ọ̀tí ẹ̀ ní choice kọ̀ mọ́ bọ́ọ̀ ṣe wáyé kan wáyé ni àìmọ iye tọ́lọ́wọ́ ní kò ní wáyé tí ò wáyé bọ́ọ̀ láti wá dáyé tán táwọn pàǹkà ń pọ̀ wọn lọ́wọ́ bá àbòsí ńlá nífa lọ́lọ́wọ́ fi pe ẹbọ ṣíṣe ní àbòsí ìdáǹkà mẹ́pọ̀ wọn lọ́wọ́ bá lọ́wọ́ fi lábòsí inna shirka la dhulmun adhim alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulm ulaika lahum al-amn wa hum muhtadun. sọ́dọ̀ àbòsí yẹn yẹn yẹn yẹn yẹn yẹn yẹn so that látara uh, rẹ̀ ká múra sí ká má kàkùn kékeré nǹkan ńláńlá ni o níbo la tán àti níbo la fẹ́ lọ gan tọ́lọ́n bá tọ́lọ́n bá kọ̀ wá tọ́lọ́n kọ́ mọ́ kọ̀ wá o tọ́lọ́n bá fìyà jẹ wá tá a fẹ́ kẹ́ wa. ẹni tí ò sí tọ́lọ́n ọba tó bá kú lórí ẹ̀ ìyà gbére nífa ìyà gbére nífa ìwọ mùsùlùmí wọn náà ń kọlẹ mùsùlùmí tó kọ tó wọn kàn kàn pàmípàmọ́ lọ́wọ́ torí kíni torí pé òun wo ọ̀ràn ọlá àbọ̀ òun wá kó àbọ̀ òun wá dára torí kíni òṣèlú tó ń bọ̀ yín sìn kó ń kálukọ̀ ṣọ́ra ń kálukọ̀ ṣọ́ra ọmọ sẹ́sìn nù tí ó bá jẹ́ tí ọjọ́ tí ó sì ń jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tiẹ̀. nítorí àwọn bá tí tọ́lá bá ti dán ìwò tí wọ́n bá rí lọ́nà tí ò tọ́ ẹ̀ kí ṣe pé nǹkan òun tọ́ àbí tó dípẹ́ orí ìdẹnimú ni tọ́ bá kọ́ bá takọ̀ lọ́wọ́ ànábì Muhammad sọ̀rọ̀ ìdẹnimú wọn pè bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ tẹ́lẹ̀ fọlọ́wọ́n bàbẹ́ ọlọ́wọ́n bàtẹ́ lómi ti kírun subhanallah subhanallah ọlọ́wọ́n ọmọ tẹ́lẹ̀ mi ṣètò ẹ̀pẹ̀kẹ̀ kírun àbí wọn ọkọ̀ máa kírun láì lálọ́ àlá torí kíni ṣé wàá ní fàyè lẹ́yìn náà ṣé ọ̀rẹ́ máa ní. wọ́n ti ká ní rò rí káwọn táwọn ṣe ìlàhùn kan ìlàhùn wáhid. la ilaha illa ma'buda bi haqqin kò sí ń tọ́lẹ̀tọ́ sí táwọn èèyàn jọ́sìn fún ẹ̀tọ́ tó láwọn ọba. لا معبود بحق إلا إلا هو الرحمن الرحيم أفوان الله وبنا أفوان الله وبنا والله وبنا الرحمن الرحيم أنا باتن تكون من كيف يدي يعني تبدأ كل ما بعد تبدأ كل ما بعد الله بعد كم كلكو أقبل تاجر لنا عشان كلو دوا أنت يوم فعلوا جدي فاني مو يوم فعلوا تون كم هو تون كم هذا كم هذا تون سو دوري تون سو دون تان سفون أقبل كل أجر فان الله فان نانو sáàsì lè ṣe nǹkan mìíràn yàtọ̀ sí tọ́ba ṣe bọ́n tó wà pẹ̀lẹ́ lẹ́rú ẹni tó náà tó náà tó náà tó ọ̀dọ̀ kọ́dà bá ń bẹ ẹrú náà ni ẹrú ni ìtura ọ̀rọ̀ àti imam shafi imam shafi'i yóò sanu àfàkọ́dùn ó do ajẹ́rú fọlọ́wọ́n ọba ìtura ọ̀rọ̀ ọ̀fẹ́ ọkọ̀ ẹrú ni orí ọjẹ́ ẹni tó dà fọlọ́wọ́n ọba ẹni tó ọba ẹni tó ọba ẹni tó ọba yóò sì ní kí nǹkan máa hù àjọ ń jẹ rúbìn ni àjọ ń lórí rẹ lọ́wọ́ bá ni àjọ wà lábẹ́ sánmà lọ́wọ́ bá ni àjọgbọ́n lọ́wọ́ bá jọ ń fẹ́ sí wa ni gbogbo èsì láyé tí ọba sátẹ́gùn kò sí ti ń jẹ́ èsì tí ọba sátẹ́gùn lọ́wọ́ bá. ọkọ̀ ojú tọ́lá ní ká ṣe ọlọ́run ní ká ṣe tàbá tí ọba tọ́lá bá ní ká ṣe àlè rí ṣe. n tá ṣe gan-an sáà wa ni ebi nǹkan lọ́wọ́ bá la fi ṣe bẹ́ẹ̀ ni plane bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀. tọ́ اضطرارا سنو ما tọ́mọ akẹ́kọ̀ọ́ فون اختيارا الله أنا náà شيء وصوتي لك عليه سبحانه وتعالى عليه الصلاة والسلام أجمعين tó بيهلك من يحيى من حي عن بينة ويهلك من من هلك عن بينة إن هديناه السبيل إما شاكرا وإما كفورا أنتم قلقوا باتشاتكم أنتم قلقوا أنتم قلقوا أدوة لوري النبي كجاري لوري وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الرحمن الرحيم ثم نسبة بلا نبي أتصى سراج بسم الله الرحمن الرحيم بين الحمد لله رب العالمين الرحمن الرحيم أتصى من مدى قدمه نعم àwọn májẹ̀mú ti lá ìláhìlá tó wá ní tó wá ní àwọn májẹ̀mú yẹn ọ̀dà gẹ́gẹ́ bí la ilaha illallah kálmà tawhid yẹn la ilaha illallah tó máa ń pè la ilaha illahu arrahman rahim ọ̀dà ẹ̀gẹ́ bí kọ́kọ́rọ́ alìjánná òun ni kọ́kọ́rọ́ alìjánná bí kọ́kọ́rọ́ alìjánná sọ̀rọ̀ àpẹjẹ́ bí hadith tó tó àmì sọ́nà ń sàgbéjà kan bẹ́ẹ̀ náà nàbí sọ́kọ́ sọ́lọ́ sọ́lọ́ bí sọ́nà olùkọ́ pé man qala la ilaha illallah khalisan min qalbihi dakhala janna ẹ̀ tó sọ pẹ̀lú pé olùdọ̀lẹ́mì rẹ̀ ìkíláàsì màtá nàbí wa sọ bẹ́ẹ̀ àti ọ̀dọ̀ àwọn àyà tó lọ́dọ̀ tó sọ bẹ́ẹ̀ àti àdìtà nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ ajẹ́ káwọn pé kọ́kọ́ ni bí kọ́kọ́ àdìjọ́ náà ní láìláha láàbẹ̀bẹ̀ láìláha ìlàlọ́hù láìláha ìlàlọ́hù tó jẹ́ kálmátù tawhid kálmátù musharrafa kálmátù iman kálmátù ikhlas kálmátù iman. nígbà táwọn ti ń pè kọ́kọ́rọ́ ìmọ̀ ní eyín yóò ní eyín tí wọ́n fi ṣe tẹ́yìn òun èyí kọkọrọ ni bẹ́ẹ̀ ni kọ́lá kọ́ ṣe ti mú tọ́ eyin yóò yóò so that tí ọba ti léyìn kò kọkọrọ òun wúlò mọ́ kò sí nù ìgbà tí gẹ́gẹ́ bí tọ́jà eh, kọ́kọ́ so ó ní àwọn àwọn ò ní gẹ́gẹ́ bí àwọn ó ní àwọn àwọn ó bí kọ́kọ́rọ́ láti rí bí kọ́kọ́rọ́ fi sí ṣé àdé sọ́tì yé ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni a máa jẹ̀mọ̀ ẹ láti rí ní ààrẹ tó bá wí láì láì lọ́wọ́ tí ó fi jẹ́ jẹ́ yóò fi jẹ́ ọkọ̀ àjọmọ̀ tó fi sílẹ̀kùn àjọmọ̀ fún so tí tí ọba ti sí méjèèjì wọn dára ti pè mí gẹ́gẹ́ bí eyín kọ́kọ́rọ́ náà ni tọkàn bá ti ra hún bẹ́ẹ̀ ṣé yòókù náà wúlò bẹ́ẹ̀ náà ni mẹ́jọ mẹ́jọ jọ̀hún tó bá lè ṣe kíni tọkàn bá fi lè ṣàfẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀kan mẹ́jọ jọ̀hún nígbà tí kò sí lára yẹn ni o lára yẹn kò sí lára yẹn ni o kátà ló pé dáhùn bẹ́ẹ̀ lọ àbí gbogbo ẹ̀. علم يقين وإخلاص وصدقك مع محبة محبة وانقياد والقبول لها وزيد ثانيها الكفران منك بما سوى الإله من الأشياء قد ألها أجد نعم اليقين بين آه، علم يقين العلم إما المنافي بالجهل علم يقين اليقين المنافي الشك علم يقين وإخلاص الإخلاص المنافي للرياء للرياء والسمعة آه، علم علم يقين وإخلاص والصدق كما والصدق كما الصدق المنافي الكذب مع محبة المحبة المنافي المنافية للبغض علم يقين وإخلاص وصدقك مع محبة وانقياد الانقياد منافي نعم الإرادة والقبول لها القبول المنافي للرد للرد والقبول لها وزيد ثامنها الكفران منك بما من سوى الإله من الأشياء قد ألها alukófó alukófó mọ̀náfí iman so mẹ́jẹ̀jọ náà nù aláṣẹ́rí ọkọ̀ ó bí ẹni ẹ̀rí wá lórí ẹni ọ̀rọ̀ lọ́wọ́ àrẹ́lẹ́ mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àti rí nígbà tí bí ọ̀kan náà dúró sọ̀rọ̀ sọ́jú báyìí lọ so إله ìlàhùkùn ìlàhùn واحد لا إله إلا هو torí pé ìgbà tí ọlọ́run kan fún agbẹ́ká máa ń pa ìmọ̀mọ́ nítorí ọlọ́run kan fi bẹ̀rẹ̀ pé nínú ọmọ tí ọ̀rẹ́kẹ́ ọ̀tẹ̀ pamọ́ òun náà ni ìmọ̀ tawhid ọlọ́run ọ̀rọ̀ ana ẹ̀rí lé lórí ọ̀nà ẹ̀rí lé lórí ọ̀rọ̀ sọ ẹ̀rí lórí ọ̀pẹ káàánú òrònú níta àti nípa kan pọ̀ mọ́ ọlọ́run bá tí ọlọ́run bá fi ń jẹ́ ọba kan ṣoṣo òun náà ni so láyà tó tẹ̀lé fi wá láyà tó tẹ̀lé fi wá ẹ̀rí inú lórí kíni lórí ọ̀dàníyàtì láàhí wàhálà olùhìyàtì hì èrè lórí ẹ̀ torí pé abáwọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu àtàrà tó máa ń sọ̀rọ̀ nípa tàhídù alẹ́ ìbádà tàhídù alẹ́ olùhìyà ọlọ́run máa ń fi tàhídù alẹ́ ìbádà tí ń jẹ́ tàhídù sorry tàhídù arububiyya arububiyya so ìmọ̀ fi ń ṣe istidlal lórí tawhid al-ibada tawhid eh, al-uluhiyya eh, nígbà tó lànà sọ tọ́nà sanu ṣáàtù bá kọ́lá fún wa pé ya ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum alladhina min qablikum la'allakum tattaqun ṣe àpé tawhid kan al-ibada tawhid al-uluhiyya ẹ̀sìn ọlọ́wọ́ balọ̀ nìkan yìnyín àtàlìjà nínú ẹ̀sìn ọlọ́wọ́ balọ̀ nìkan ẹ̀ má kàkà aláàdé kọlákọkùn tó dá yín tó nìkan náà dá yín ló dá yín dá kálá kẹsẹ yín nìkan wọn ládé náà ní kọbílìkùn àti àwọn tó ṣíwájú yín látọ̀lẹ̀ babaláyín àbabaláyín ànábì adam ní sọlọsọlọ. la'allakum tattaqun alladhi ja'ala lakum al-arda firashan was-samaa'a binaa'an títí dé parí ayà fala taj'alu lọ́la parí ayà sí pé fala taj'alu lillahi wa antum so ìsìlálù ọlọ́run fi ipe òun lòun tọ́ sí onìkan lọ́wọ́ lọ́ tọ́ sí ìjọsìn wa kò sọ ká dà nǹkan náà kò wọ́n ọlọ́run àbá rárá ó máa ń fi dá nǹkan dá ipò lòun dá nǹkan dá ẹ máa ń fi ń ṣèkínni ẹ máa ń fi ń ṣẹlẹ̀ lórí nígbà tó yẹ pé ẹ̀yin náà èrò ẹ̀yin náà èrò ẹ fi rọra yín wò só bá a mu kẹ́nìkan ṣe kankan máa ṣe àfi ti nǹkan sí nǹkan mi àti òṣè ẹ̀ ẹ̀ ń tọ́lá ń sáré ń sìnkú ayélujára kan ìlànà wàhálà ìlànà rahman rahim inna fi khalqis samawati wal ard tí dé parí àyà pé àkọ́bá gbogbo nǹkan báyìí ẹ̀sìn wọn àárí pé pé máa pé laysa lahu bani wala sani wala wala khaliq kò sẹ́ni tó ní kò pásírò ẹ̀yìn ajẹ́ pé ń tó ní nǹkan náà ní ọba kan ó ti pẹ́ pé ó dá òun wa lọ́dọ̀ ọdún tí ń bẹ̀ òun náà lọ́dọ̀ sí ìjọsìn wa. as-sahabi lẹ́lẹ́ ibn abbas radiyallahu anhuma nígbà tí ọlọ́run sọ táwọn kẹfìrí sọ pé àwọn kẹfìrí ń sọ fún ànábì sọ̀sán ń sùbìlánà rabbak sàlàyé ọlọ́run ọ̀bàdàn fún wa ń sùbìlánà rabbak àbí ń sùbìlánà rabbak gbogbo náà lọ́kọ́lá ti wọ́n zọ̀ méjì lónìí lọ́gà méjì lọ́wọ́ bẹ́ẹ̀ náà sàbàyà ń sùbọ̀ àti náà sàbàyà ń sèbù ń sùbìlánà rabbak ń sùbìlánà rabbak sàlàyé ọlọ́run ọ̀bàdàn fún wa wọ́n ti fànà zalat suratul ikhlas وهذه الآية وهذه الآية هاي هذه الآيات الكريمة بلا استفسارات الإخلاص كلامه أتي آية إيه وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم صفات الإخلاص كله الله أحد الله الصمد يبقى لي آية السورة لدى ما تلام سورة آية إن كلام كنا سورة آية إيه بدون سكالة وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أما كفار قريش كيف كيف كيف يسع الناس كيف يسع الناس إله واحد يتواجه إيه الله بقول سواته بيني أبا bá a ṣe pàtó yìí náà yẹn ṣe pàtó yìí ẹ̀rọ rí ṣé ẹni gbogbo orí tó bá ti yàtọ̀ sí tọ́lọ́wọ́n àbá tó bá ti takò tọ́lọ́wọ́n àbá kò sí bí ṣe kún tó kò sí akáyàn ṣe kún tó làákàyè tí o ti yẹ bẹ̀ wàláhì tí ẹ pé làákàyè tí bá ti takò tọ́lọ́wọ́n àbá kẹ́tì mọ̀ pé àdá ìbẹ̀ ńbẹ̀ torí pé ń bi mímọ́ èèyàn náà làyè máa kán wà wàláhù ya'lamu antum la ta'lamun wàlá tadribu lillahi al-amthal abba tánà ń lákàyè wọlé ọlọ́run lè fún yàn tí àwọn abẹ́ta kọ̀ọ̀ ọlọ́run ọba àbọ̀rọ̀ anábì hàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tánà bí ti sọ pé bá Abu Hurairah ṣe rí ni o rọjò là á kojú rẹ̀ Abu Hurairah bó ṣe rí ni rọjò là á Allahumma ahibba man ahabba Abu Hurairah wa abghid man abghada Abu Hurairah ọlọ́run ọba fẹ́ràn àti tọ́ba fẹ́ràn Abu Hurairah kórìíra ẹni tọ́ba kórìíra Abu Hurairah ẹlọ́ni ọkọ̀ sẹ̀mí náà sẹ̀mí yẹpẹrẹ ìṣẹ̀mí làláta kì í ṣe pé bí wọ́n kọ́lé wọ́n ra mọ́tò wọn sì kíni ìsẹ̀mí ah, kò dá lọ́nà pé ìsẹ̀mí tó wà hàní àní. kọ́dà pé sẹ́ni máa kú lórí ìwíkú lórí ìsọkúsọ yìí. àwọn mẹ́sẹ̀ àpéjà irú lákàyè olómi sọ pé kí wọ́n fi wọ́n fi abúlé rẹ̀ wọ́ rẹ̀ ẹ̀ ń tán àwọn ń tán rí ní sùhánù náà lábẹ́ lákàyè wọn ò mú nǹkan kan kò múnádókó bí ká sùhánù débì kan bá. ẹ̀ ń tán tí wọ́n dókò ànábì sọ̀tàn àwọn ilé sádọ́ àfúnyàn ànábi sádọ́ fún ẹ̀sán lọ́sọ́nà ó ní ànábi mo ń gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ àdé tó pọ̀lá lọ́dọ̀ rẹ̀ sádọ́ fún ẹ̀kí má gbàgbé nǹkan bẹ̀ ànábi tó ń hàn sádọ́ ṣé ẹ̀ ń tọ́tún bí àdó ànábi ni sọ́lọ́sọ́lọ́ ẹtù kẹkún lákàyè tó náà ṣe fún àwọn sàhábà yẹn lákàyè tó tó tó tẹwọn tó ṣe ọbẹ tí ó tí ò dàbí tiwa wọn máa sọ pé lákàyè tí ó sì sí lákàyè wọlé níbi àwọn ń tàn ìdúrà náà aláìhùn àjùmáyé àwọn tó tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé tó tẹ̀lé wọn gan kí ni wọn lọ́dọ̀ wọn ẹ ti kárórì àwọn tá à ń pèlè ẹni tí wọ́n jẹ́ ìyàn bàbá lọ́dọ̀ wa tí wọ́n tá à ń pèlè láfààná lọ́dọ̀ wa ẹ má jẹ́ àtàrà wa ẹ gbé wọn sí ẹgbẹ́ wọn sí sáfù àwọn àǹfààní mi àwọn onímọ̀ mi nílùú mi àwọn àbá ní tara wa á rí i pé wọn ò tẹ́ wọn ò lè dólẹ̀dẹ̀ wọn wọn ò lè dólẹ̀dẹ̀ wọn ṣé ìjọba mọ́dà mọ́dìkà là ń lò à ń lò ṣé ibi mọ́dìkà wọn náà wà fáyẹn ni. àfáà tá à ń tẹ́ gbogbo àfáà tá à ń pọ́n tó àti òbẹ̀ tẹ́ pé àpọ́nbó bá tún ń ṣẹlẹ̀ gan. ṣé ibi máa máa dìkì wọn nù ìmọ̀ máa dìkì jìnnà bí abdullahi bọ́nu habi náà máa kiri rẹ̀ sọ́wọ́ nù wọn abdulhamid qasim náà máa kiri rẹ̀ sọ́wọ́ nù wọn ibn habib al-misri sọ́wọ́ nù wọn ashhab sọ́wọ́ nù wọn ibn majishun abdulmalik ibn majishun sọ́wọ́ nù wọn suhnan sọ́wọ́ nù wọn muhammad bin suhnan sọ́wọ́ nù wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní làkàkà ẹ bá wọ tàrájìmà tàrájìmà àwọn ènìyàn yìí tàrájìmà ènìyàn yìí ẹ bí ẹ yàtọ̀ sí wọn kí ni kí ni ẹ kàn kúrò ara ẹ wọn kàn pa bàtà wọn lásán wọn tún wá jìnnà ẹ tún wá sẹ́yìn Ọlọ́run máa ń ṣe nǹkan kan fáwọn àlómi tó wá lẹ́yìn lọ́tọ̀ pé dàbí tó wà wájú àbí kẹ́kọ̀ọ́ nǹkan mìíràn lè fi pamọ́ sára tó wà lẹ́yìn tí ò sí lára wájú ǹgbọ́n alifáàdù mọ̀tàkọ́dì tó dé tẹ̀ bá pé àwọn ti ṣẹlẹ̀ lẹ́yìn Ọlọ́run àbá kí làwọn tó wọn ọ̀bà a sì máa ṣàbọ̀sí fún wa àwọn máa rí nǹkan lórí àwọn táǹkì ní bàbá wa tó ń pẹ́ láfa wa pé àwọn ni wọ́n torí pé àwọn wọn ṣẹ̀ wálẹ̀ àwọn ni wọ́n ṣe dáadáa wọn kọ́ wọn tí wọ́n ṣe ògẹ̀. ń ṣèbí abámu afẹ́sọ́pá amóore nu kí ló dé tá màá ṣàì mórí sáwọn tó jù wọn lọ kí ló dé tá màá ṣàì máa tẹ́ pé àwọn gan nìpìlẹ̀ ìgbà tó bá ti sọ pé Abu Hurairah tẹ́ pé wọn náà lọ gba hadith wájú kò sí àtọ́jú hadith anabi jù sálọ sọ̀rọ̀ wájú nínú àwọn sahaba anabi muhammad sọ̀rọ̀ àbúrò rẹ̀ àti abdullahi bin amr bin as ọ̀dọ́ àwọn ọjà láàánú jẹ́mi ṣùgbọ́n àwọn ti padà kọ̀dá àwọn agbófinró lọ lórí torí pé ní àwọn tó ń da Israẹli yẹ̀ tù wá. maize kò kò rọrùn kí wọ́n ṣe maize kí wọ́n ṣàdáyàrí níbi àwọn tọ́jú àti sọ̀dọ̀ náà níjọba tó dáná bí Israẹli yẹ̀ tù. ló jẹ́ pé àbúrò àpàdà di pé ìgbàgbé àwọn ni àwọn mùsùlùmí. àbúrò àgbà fún àwọn sọ pé ọ̀dọ̀ àwọn àlehìn jẹ́mi àlehìn àjùmáyìn pé kò sẹ́ni tí ó gba àdìsàn àti tó gba hadith anabi tó tó àwọn sallallahu alaihi wasallam illa man kana min abdullahi ibn amr ibn as لأنه كان يكتب وأنا لا أكتب torí pé àwọn tó ń kọ́ àwọn tó kẹ́sọ̀ àwọn ti kọ́ so ẹ̀rọ káyọ̀ lára fi wá kékeré àwọn apọn àwò kátó àjọgbé àjọgbé àjọgbé di àwọn àwọn akéwà ní máàmù Malik rahman lọ nínú àwọn tí wọ́n da àdéhùsí àwọn ẹ̀ẹ́nà àwọn àdéhùsí wà àdéhùsí wọn tí wọ́n da látọ̀dọ̀ àdéhùsí sọ̀sán wà ní sọ́nà bukari sọ́nà mùsùlùmí àdéhùsí àwọn àdéhùsí náà tẹ́ pé tí tọ́jú àdéhùsí náà àti ẹ̀wọ̀n dàrú sọ́dọ̀ máa malik rahman àwọn tọ́lẹ̀ kẹrin akéwù rẹ̀ abdullahi bin wahab ní sọ́nà bukari sọ́nà mùsùlùmí níbẹ̀ lọ bẹ́ẹ̀ mara wọn sọ́nà bukari làákàyè tọ́nà sí fún àdáyà rahman allah rahman tọ́ba kẹrin rẹ̀ bá wà ní àwọn kẹfẹ́rẹ́ ní adédáńpẹ́ náà kẹ́kọ̀ọ́ ayé ni wọ́n bá bàrẹ̀ jù bẹ́ẹ̀ lọ بين ni alimam بين bẹ́ẹ̀ حدث àwọn ọkọ̀ hadith alharaj tálá lè fi wé àwọn tá a sì wọn bàbá yóò sì ṣàbòsí fúnra wọn àwọn ọmọ wàrà wọn àwọn là ń ṣàbòsí fúnra wọn wọ́n bá tẹ̀lé pé kí ni àwọn máa fi atún takò àwọn ìpìlẹ̀ ní kí aláwọn náà ṣe islam sí alákọ̀ọ́fẹ́ sọ pé bàtẹ́ni tó gbàdí sọ̀rọ̀ púpọ̀ tó bá sọ tó bá ti bẹ̀rẹ̀ tẹ́lù yàrá pé odò gbàdí sọ̀rọ̀ gbà ẹ̀rọ ni ó ti níbi tó ń lọ ibi tí wọ́n ń lọ ni wọ́n fẹ́ sọ pé odò dájọ́ tó wà ń bẹ́ẹ̀ ẹ má mú lò irọ́ ni ìtumọ̀ rẹ̀ nù ìtumọ̀ rẹ̀ nù ìtumọ̀ rẹ̀ nù wọ́n fẹ́ takọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ takọ̀ islam wọ́n fẹ́ takọ̀ ẹ̀sìn islam wọ́n fẹ́ jẹ́ bó ṣe wù nígbà tó yẹ pé ẹlòmíì pẹ̀lú àlìjánu tí àwọn kọlọ́ ìṣọ̀ àlìjánu lè ṣe yẹn ẹ̀ṣẹ̀ ìṣọ̀ àlìjánu agreement tí wọ́n jọ lò tí wọ́n jọ sí ń dáná ń rí ikú ìfúnra wọn ni wọ́n máa rí báyìí máa rí báyìí máa rí báyìí sọ kó fílẹ̀ lò wọ́n pẹ́ tó yẹ pé yóò ti padà kú náà nítorí pé tí ọba tó wọ́n tó àwọn ọba tó bá kúrò kúrò náà orin tí ọ̀dà kí wọ́n fẹ́ jíṣẹ́ fọlọ́n jíṣẹ́ fọlọ́n bá irú àwọn báyìí tó bá ń ṣe bẹ́ẹ̀ rárá màá kékeré sí i tí wọ́n máa ń ṣẹlẹ̀ nínú kárìkù àdàbí tí wọ́n bá láyé tí wọ́n bá ń rí nǹkan tí wọ́n fẹ́ ní ayé so ìsìdírọ́ọ̀jù ni ìsìdírọ́ọ̀jù ni ìdẹ́nimú ni bẹ́ẹ̀ pé kí ni tí wọ́n fẹ́ tán rí wọn náà tẹ́ni tí wọ́n ti ò ṣe ìlànà tí wọ́n ti ò ṣe tọ́lọ́wọ́ ọ̀bọ̀ rí bẹ́ẹ̀ ni tí àìmọye tí ń ṣe tọ́lọ́wọ́ tó dé tàn ẹ pé nǹkan tí wọ́n sọ lórí agídí lórí irọ́ náà lórí gbájú ẹ̀ kí ló tà nínú ọ̀dọ̀ ńlá pé gbọ̀ngàn ló pé kìnìún sọ kí ni tí wọ́n máa dàtàn jẹ àwọn èèyàn torí kí ni nígbà tí àwọn ọmọ dájú ń pa ẹ̀sìn yẹn ni nígbà wọn kábàá wọn ọ̀dọ́ rárá kí ni àwọn sọ̀hábà wa ṣe kí ni wọ́n fi dákẹ́ náà kó ń dákẹ́ náà dé ń dáyín ẹ̀ máa sọ̀hábà náà bì ní sọ̀hábà náà lẹ́jọ́ pé ẹni tí wọ́n ṣe ní sàn án sí gan anábì ọlọ́run ọba sọ̀rọ̀ sàn án sọ̀hábà rẹ̀ Allah sùhánà tí wọ́n ti zaka wọn láti sọ́mọ méjèèjì kí ni kí ni irú òrí wo ni kí ni àwọn kan lè gbé fún yín lówó kí lẹ́lẹ́ máa wá ní ọlá èyí tírẹ̀dì wọlé lé ní pẹ̀lú àwọn ẹ̀ka tẹ́lẹ̀ fi sọ́lá àwọn tẹ́lẹ̀ sí láwọn kí lẹ́fẹ́ sọ fọ́lọ́ wọn bá wọn náà kó kó darí ogun àti àwọn sọ jákujàku yẹn kọ́nà kọ́dà sí òdodo wọn méjì wọn kúnra wọn kọ́nà má sì jẹ́ ká ní ọlá pàṣẹ burú wọn ṣàní wa kò sáǹfà níbẹ̀ dé kì í sì sèmà wàlúwàhì kì í sèmà jáhàlù ni àyèmàkan àyèmàkan ṣùgbọ́n àìkẹ́kọ̀ọ́ àwọn èèyàn wa níbí níbi ní ń fà àti ayé tó ń dà èèyàn lọ ìfẹ́ ayé ìfẹ́ inú wọ́n pe bùkátà gbogbo kí ní àwọn èèyàn owó sànni ọlá sànni kankan so n ti ń dà èèyàn lọ ni kọ́lá bẹ́ẹ̀ lọ́nà òkú ẹni tí òkú mi náà mà ti ha ah, èmi nítorí ti ìdájọ́ tó rìn lọ́dọ̀ kò sẹ́ni tó sọ rẹ̀ lọ́dọ̀ tẹ́ni kó sì sọ pé a ah, kò rí bẹ́ẹ̀ gbogbo àfáà yé nù kẹ́sì gbogbo àfáà so sùnmọ́ àti ẹ̀pẹ́ ibi títí ń rí ibi tí ò ti rí ọlọ́run kó ṣàánú wa so iná ni mo rí ó gba nù ọ̀gá dàkún ta ló ń tàn án ẹ jẹ́ màmá tara wa so kí àwọn tọ́jú àwọn èèyàn bá di kẹ́kọ̀ọ́ tí ọba sì máa gbọ́n tó dáa ǹjẹ́ ń tọ́nà ṣẹlẹ̀ nù ní ẹ̀dọ́gbọ̀n ká ọmọ tí a rí yẹ sọ́nà lórí kankan bí ah agbẹ́lájá ti wá di kinní ó ti di nǹkan mìíràn kò di kankan ó di ẹni kan iná ni bí ẹnìkan ti ń fò lórí láì sí kẹ́pẹ́tì láì láì fi láì ní àlà tí wọ́n fi ń fò ń fò lásìkò ṣẹ́fù tèmíyàn ní rahman allah èèyàn kéè kàràmà ṣe dáhùn yẹn lọ́sẹ̀ ní ìsìn ọlọ́run àjàrà burú tí nǹkan máa ń fọ̀ ládùúgbò ara kọjá ń sìn ní gaza káyọ̀ tó bá fọ̀ tẹ́ pé kò sí kẹ́pẹ́ ti dé báyìí ẹ̀yìn mẹ́rin dáhùn yẹn pé wàlí wàlí wàlí má ti kékeré náà lẹ̀. àwọn ẹni náà àwọn ẹni tó náà bá ní kọ́lọ̀ yóò kàmá sí báyìí wọ́n kàmá wò báyìí nìkan. nígbà tẹ́ni wọ́n fọ̀tọ́ nígbà tí sheikh salman sheikh salman bismillah ó sì jábọ́. ìṣòro ìjánu ti ń gbé káàkiri ti ń gbé káàkiri kò ní dókọ́ lọ́wọ́ àbíkọ́ jìnnà síbẹ̀ àbíkọ́ jìnnà síbẹ̀ so bẹ́ẹ̀ ni ẹlòmíì tí wọ́n ń pè wọn àlejò ọlọ́run tó pé ẹni ọ̀dà tí wọ́n ní àdìdà ń kó sẹ́ni kan kọ́lọ́n kọ́ ṣọ́wọ́n àti ìgbà wọn àti ìgbà fámìlì àti ìgbà mùsùlùmí ó fi ṣàṣọ fáìrì bọ̀ wá níbi aburú ara wa àti gbogbo tọ́dà àti gbogbo ṣẹ́gun àti gbogbo aburú èṣù èèyàn àti ìṣòro ìdẹ́ni kọ́lọ́n kọ́ fi ṣàṣọ wọn bẹ́ẹ̀. nígbà tí wọ́n náà ń ṣe lókè àbẹ́nìkan dání ẹnu tí ọkọ lòun kó lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ibi tó dé ibi tó dé àwọn ẹlẹ́mìí tó wá ṣe kó filẹ̀ fáwọn ọmọ àbí ẹlòmíì àlùjánú èso àlùjánú lè lọ lọ́dọ̀ àwọn ẹlòmíì pé báwo ni sọ̀rọ̀ náà sọ̀rọ̀ eh, wọn máa ṣe kíní ẹ ẹ yóò ṣe àbí wọn máa ṣe kíní náà kéré kíní so so that ọlọ́run kọ́ ṣe àná ọkọ là wá so the kámà nípa ẹ̀sùn wa dáadáa kí nǹkan máa sọ náà ìlàhùn ìlàhùn wà ìlàhùn ìlàhùn rahman rahim ẹ dákun ṣe irú irú èèyàn báwọn wà wí láyé lára pẹ̀lú ẹ̀ tí ó sì tàrọ́jà tí ó sì túbá tí ó sì gan eré àti àmà wí láwọn ará ṣé àti pé wà lè nà abẹ́rẹ́ pé àlìjá náà ọlọ́run rẹ̀ tọ́lá wí ni ọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ aláwọ̀ bá ara níbi ìsọmọsọ̀rọ̀ so a ti sọ ọ̀rọ̀ nípa tani wàlí ọlọ́run bá tani wàlí ọwọ́ ṣètàn tani kí ni túmọ̀ kí ni yàtọ̀ láàrin eh, al-mu'jiza as-sihr al-karama àti sọ dáadáa àti kàtúmọ̀ tún dọ́ ọ̀dàrú mọ́ yàn lójú pọ̀ nǹkan sọmọ náà ẹlòmí ò dìde lórí obìnrin lóbìnrin yóò sọ pé kìnìún àbí ẹlòmí ò tó máa fẹ́ jẹun pé kọ́dà wọn lè ṣèdìde lórí obìnrin yóò sì máa sọmọ pé wà lé yóò sì máa sọ ọ́nà máa fọ́nbù lọ́rùn àwọn yẹn yóò tún máa lé wà lé kíni kan sùhánù ẹ dákun ẹ ní ẹ sùhánù anábìyẹn sọ pé sọ lọ fẹ́ntọ́ máa máa ṣe pé olùkọ́ pẹ̀lú àwọn àbájọ gbẹ̀gbẹ̀ yín ẹnìkan àmọ̀ náà tó máa pè wọ́n lé so ọlọ́run wa gbàtí àwọn kò anábì so gbàtí ọlọ́run tó wá sọ ayé kalẹ̀ àwọn kò fàkùrẹ́ sí kẹ́rì fàyà sàrún náà sàrẹ́ láhùn wáhìdì ọlọ́run bàkan ṣoṣo wa tó obìnrin ẹ̀wọ̀ oríkìrò yìí níbi tá a ti lọ́nu oríkìrò yìí ń lọ kékeré ẹ̀ nítorí ẹlòmínà sọ pé èyí ó sì wá àwòdò àdéhùn tábùrù rẹ̀ àgbà wá mo ti sọ́njà kan pé ẹ̀ńtọ́nà bá ti rọrùn fún ọrọ̀rùn torí pé ẹ̀ńtọ́nà bá tọ́nà bá ti rọrùn fún dèlè pé wọn àrí alifa wà dó lórí yàn wàláhì náà fi máa ń sọ pé a fi máa ń tọ́lá wọn bá síwájú ogun kan tí wọn bá dà fún yàn tí wọn bá sànú yàn ní tí ó jù bẹ́ẹ̀ lọ èèyàn hà àwọn èèyàn hà jù bẹ́ẹ̀ lọ so abakọ pé káàkiri pé seven thousand naira abúlé àgbàlá àbí five thousand káàkiri pé seven thousand naira one thousand lọ́dún tábà pín pé tí àwọn hà àdéhùn márùn márùn lójúmọ́ yóò hà ju one thousand abẹ́rẹ́ hà ju one thousand náà wọ́n tọ́ sẹ́yìn hajj bí ara mi jẹun mélòó tí a ń ha bá hadith márùn lọ́dún náà ọlọ́dún kan lọ́lọ́jà lọ́lọ́jà one five. eight hundred so lọ́dún lọ́dún mẹ́ta mélòó lọ́jọ́ so anabi abuhari lọ́dún mẹ́ta ojú bẹ́ẹ̀ ojú ọlẹ́jẹ́ ọlẹ́jẹ́ understand ọdún kejì ọlọ́lọ́ àná àjọ ọdún. àwọn adé sinmi tẹ́sí ìlọ́sẹ̀ pẹ́lú ọ̀nà bí wọ́n ti gbọ́. wọ́n dà lábẹ́ wàá sọ́tọ̀ látọ̀dọ̀ wàá bẹ́ sọ́tọ̀ dọ̀ látọ̀dọ̀ níbi sọ̀rọ̀ sọ̀rọ̀. kí ni tó wá lé ń bẹ̀? ẹni tó sì jòkó ẹni tí ẹ pé dábàá sí pé yẹn ń ha dìfún àrùn ṣe ẹ̀ pé yóò ha márùn èèyàn ha márùn tó yẹ pé kò ní àpò hàn kankan kan láàánú ọlọ́run tó náà bá ti ṣe márùn kò ní àpò hàn kankan tó yẹ pé yóò ṣe gbogbo ọbẹ̀ ṣe nínú gbèsè ayé ẹ̀ lọ́jọ́ ọ̀hún tí ò ní nǹkan tí ò di lọ́wọ́

kò sí ìrẹ́kàn tó ti kì í lọ àsìkò tẹ́lẹ̀ mi ní ṣeré dẹ̀dẹ̀ tí ń tí tí ń sọ pé kọ́ máa lọ kí wá wá sílé òun àbí kó sọ pé kọ́ pàdé kan wá kó wá pàdé òun kó wá gbé wá kó sọ bẹ́ẹ̀ àsìkò lọ́wọ́ fi ń ṣe kínní sí ọmọkẹ́tọ́ náà bá <laughs> so that àsìkò tẹ́lẹ̀ kan ti ń kọ́ ọ̀fọ̀ tí ń kọ́ ha ọ̀fọ̀ lòun fi ń ṣe kékeré wọ́n pe ọ̀fọ̀ ni ó dùn hálẹ́dẹ̀ lómi wọ́n kà lọ́dún hálẹ́dẹ̀ lómi ẹlòmí mi, wọ́n sọ fún yín pé wọ́n lè máa fọ́ nínú ògùndọ̀ wọn ní wo ibi tó ń kọ́ sí ibi èṣù lọ́sẹ̀ ìjọ ńlọrọrùn lọ́sẹ̀ lẹ́sọ̀ fún èṣù wa amma man a'ata wa taqa asadaqa bil husna fa sanu yasiruhu lil yusra wa amma man bakhila wa istaghna wa qadaba bil husna fa sanu yasiruhu aha kí ni wọ́n tó wá sí kí ni rẹ̀ ṣùgbọ́n irú ẹlẹ́yìn dáwọn ní hadith kan pé yóò lè fún láti ha yóò lè fún ìyàlejò kan kí ni ìtẹ̀lẹ̀ wọn náà sọ kàn tiẹ̀ ráyè èyí tó ń bá ní ìdájọ́ kan kan ara ṣe kí ni pípípípípí rọ́ọ̀lù ni kí wọ́n sì ti gbé jáde adúlá nìkan tó sọ pé kí ni àwọn náà adájọ́ ń hàdí síra àwọn ṣe wọ́n gbọ́n kí ni wọ́n kí ni wọ́n hàdí síra pé ọba ṣe kí ni bọ́kàn tiẹ̀ gọ́gù ọkàn ṣe kí ni ọba ní ìdájọ́ ìwà fẹ́ lọ sí lẹ́kọ̀ọ́ ọkàn ṣe kí ni ọkàn. so símọ̀ wa nù nígbà tó pé dàpọ̀ gbà wá ni wọ́n sí àwọn tó ṣíwájú tó ṣíwájú tó ṣíwájú pé ọlọ́run fàdákà sásìkò wọn ju tiwa lọ ọlọ́run fàdákà bàbá wa táwọn rí pé kìnnìkan ṣé tí wọ́n bá ń ṣẹlẹ̀ bàrà lọ́gbà àwọn bẹ̀rẹ̀ náà bàjẹ́ wa lọ wọ́n súnmọ́ náà bàjẹ́ ọlọ́pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe ní bí wọ́n ṣe rí ma wọ́n lò jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn. àti ìṣẹ̀lẹ̀ hadith wọn mọ̀ pé hadith mi wà dọ̀rẹ́ wọ́n sì fi ṣiṣẹ́ àwọn atari pé hadith tọ́wọ́ tọ́nà yé wa pé hadith mi tọ́wọ́ sọ̀ṣẹ́ àlò àṣẹ ọbẹ̀ ìbẹ̀rù náà ṣe bí àsìkò bí bí wọ́n ṣe dẹ́sùn lọ́wọ́ lásìkò wọn ṣe náà àjò lọ́wọ́ ká má tàn ra so àwọn tó bá ṣàbùrọ̀ máa fi wọn kọ́ bá àwọn mọ̀ sóbẹ̀ àṣírí bí wọn dáhùn bàbá yìí gan-an wọn bàbá wọn tún ní òpin kìnìún báwo wà láàrin tó wáyé pé wọn jẹ́ pìlẹ̀ gan dáhùn bàbá àgbà àwọn tó àwọn àmọ́ mutaqaddimun tí wọn kúrón máàdúyà kúrón subhanallah kátó tó kọ́ àwọn sàhábà lọ́n lọ́n ẹ̀ káwọn máa tán ṣe táwọn táwọn ṣe káwọn máa jẹ́ káwọn kan máa tàn wá máa tàn ra wa ẹ̀ máa tàn wá káwọn máa gbèrú kalẹ̀ fáwọn kan kan máa tàn wá máa ṣe kí tí a bá ti dán nǹkan tó bá tí wọ́n bá ní kíní kan nǹkan sí bákan àbí kíní kan tó bá ti confam torí nǹkan mìíràn yóò sọ pé ah ṣé ńlá káyọ̀ sì lè yí báyìí báyìí náà wọ́n ti confam kí wọ́n tún dán mọ́ lórí ìgbà tí àwọn bá tún dán tó ẹgbẹ́ àwọn ti kíní kíní ní àlàyé náà tún ṣe lọ́run tí wọ́n ti bẹ̀rẹ̀ kúbọ̀ wọn kò ṣàmànà wa kí láti gbélé yìí ṣe ẹ àmàlàdé jábọ̀ fọlọ́ àpèjúwe tó wà subhana amsal hayya àpèjúwe tó tó tó wà ní oúnjẹ dáadáa àwọn yẹn hakutu bù síta ó bó tẹsà ẹsùn àṣà tẹsà tá a rẹ kí ló dé tí a máa ń ṣe bá ń rí ṣe bá ń gbọ́ bá ṣe kí ni kí sani tó lé ń bẹ́ẹ̀ àwọn tẹ́ pé mùsùlùmá wa bó ṣe yẹ tá àbí tí ò tó àlefiwé tàwọn sọ̀hábà lọ́nà àlefiwé àwọn ni a máa ṣe kí ni a máa báwo ni kankan àbí ọ̀dọ̀ ìsìn nígbàdí láti dòkótà àwọn fáwọn tẹ́kọ̀ sùhánà lọ́la dùn aláwọ̀ tí wọ́n máa ń ṣe ṣìkáyà tó ṣẹlẹ̀ ní forty years thirty years jù bẹ́ẹ̀ lọ nígbà tó ṣẹlẹ̀ lánàá ni tó bá tuntun wí fún wa nígbà tó ṣẹlẹ̀ mọ̀ ní ìfikà pẹ̀lú masala kẹsẹ̀ masala sọ masala ìní yá àwọn àdìlà tó wà lọ́dọ̀ kékeré ládàdà kàdá ìṣẹ̀lẹ̀ àná nínú àbá ìṣẹ̀lẹ̀ àná ọlọ́ọ̀hì bìlẹ̀ ìdòkótà àwọn fáwọn bẹ́ẹ̀ nínú àwọn fáwọn tẹ́kọ̀ sàrà wọ́n tí ó sì ní yípadà tí wọ́n sì ní tí nǹkan kan sì ní dínkù. ẹ jẹ́ náà máa kó bá tara wa tí ó sì ní sí pé ẹsẹ̀ máa dọ́ni pé kó tán tó sọ̀rọ̀ àbí kan tó fi ẹ̀ ní kọ́ mú. so so that ọ̀nà kọ́ ṣàánú wa ọ̀nà kọ́ sàmánà wa ká máa tán ṣe. so kẹ́fà àwọn kọfà náà kọfà kọ́ ṣe pé kẹ́fà sọ̀rọ̀ náà sàìlà hùwà níbi òrùlé kìlò rẹ̀ wọ́n ní fa anzallahu bil aya.

ń túmọ̀ sí pé èèyàn máa ń bá làkàyè sọ̀rọ̀ akẹ́ tọ́ba sí lálàáfíà yóò gbèrò jẹ́ bàbá sọ̀rọ̀ so nítorí àwọn ti ṣe ẹ̀rí nǹkan tó wá jẹ́ mọ́tà hìdì jẹ́ mọ́tà hìdì tó lè dán sí pé ọlọ́run bàbá kan ṣe náà إما في خلق السماء أبا وسمى بيدي لا لا دسمى بيدي واختلاف الليل والأرض أتلني أتلني تلقي kí lọ́lọ́run fi ní ká wòye sí sánmà méjèèjì wọ́n ní bọ́lọ̀ ṣe má bọ́lọ̀ bọ́lọ̀ ṣe má láì sí òpó tó gbámú kò sí òpó tó gbámú kò sí nǹkan tó so mú kò sí nǹkan tó fi jẹ́ okùn kankan tó ṣe pé kínní èèyàn lè tẹ́ǹtì lásán èèyàn lè ta dẹ́rẹ́ta sákàwọn nìkan tó fi ṣe kínní tẹ́ǹtì lásán ni o lábẹ́ kó tó dé bẹ́ẹ̀ lọ àbí ẹ̀rẹ́ nìkan tó wá sọ pé òkè àwọn ọmọ òkè àbí wọn kọ́lé kan tó wà sí kìnnìkan tó wà láàrin sáwọn ìjọ tẹ̀lé tí ò sí kankan tó mú dó. ntọ́nà ti pèrè sí bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ah, ẹ wo sáwọn méjèèjì ẹ ń tọ́ dá sáwọn méjèèjì báyìí. ẹ bá lọ́n sọ ní sọ́ọ̀tù Luqman khalaqa as-samawati bighayri amadin tarawnaha. láì sí òpó tẹ́ ẹ̀ máa fojú yín rí báyìí ìyẹn ni kí kọ́lá kò sópo báyìí àtòkó tẹ̀ lé fojú yín rí kò sí nǹkan bẹ́ẹ̀ torí pé ojú làwọn afẹ́rẹ́ náà sọ pé tààrọ́ náà tẹ́ máa tẹ̀ lóko ẹ̀ sá máa rí báyìí ìyẹn ní pínpín àtẹ̀yẹsí lóko tẹ́ fojú rí kò sí òkò náà kò sí nǹkan tó mú sáwọn méjèèjì dó náà ní ọlọ́wọ́ bá lọ́dọ̀ aláìsí nǹkan kan tó mú dó nìtumọ̀ rẹ̀ láì nǹkan tó so mú fọlọ́ kọ́ sàmà wọn nùjúm oòrùn báwo ní sinna tí báwo ní sin wọkùn bí sin yọjú bí sin wọkùn báwo ní mọ́lẹ̀ ṣe lága tó bẹ̀rẹ̀ ṣọ́bẹ̀ tó subhanallah inú tó wá sáà méjì dánù ẹni tó náà ti kọ́ pé káwọ́ sí sáà méjì bó ti dá sáà méjì dánù méjì dì bẹ́ẹ̀ náà ni kíni a ti ń pè òṣùpá òṣùpá bẹ́ẹ̀ sì ni méjèèjì sì ré ó ní sultana tí wọ́n ti wọ́n dẹ́ pé wọ́n kálukọ̀ níjọ́ kọ̀ níjọ́ di sultana kejì والقمر والقمر والقمر قدرناه منازل حتى عاد كالعود القديم والشمس ينبغي لها أن تدرك القمر لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا لسالك النهار وكل في فلك في فلك يسبحون يسبحون أي يمضون يسيرون يمضون كيس التسبيح يمضون ويسيرون ويذهبون إن في خلق السماوات بيناني أمر èyí tọ́jà sísàyè èyí tí inú mi ń bẹ èyí tí ọ̀rìn bẹ tó dó ń bẹ èyí tó wà lẹ́yìn ibi tọ́run tí ń yọ ń bẹ èyí tó wà níbi tọ́run tí ń wọ̀ ń bẹ èyí tó jẹ́ pé ìtọ́ wà náyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń tàn sáré máa lẹ̀ èyí tó jẹ́ pé wà máa tó wà táyà nílì máa lẹ̀ ẹ sì máa pé wà ń bẹ sọ́mọ́ ibẹ̀ náà lọ́jọ́ tó náà ti ní kọ́jọ́ ti máa rọ̀ a sì lápẹ́ pé nígbà tó tọ́jọ́ bá tẹ́ bá ń kọjá níbi kan bá ṣe ọbẹ̀ ẹ̀ pé òtútù ó ṣe ọbẹ̀ ọbẹ̀ padà ṣe kíni ẹ́ yóò padà rìn kan yóò padà bàjẹ́ wọ́n sọ máa ń àbọ̀ṣe wà láti jọ iná nù wọ́n ń sẹ́nu sàmẹ́yẹ̀ máa ń tọ́húrọ̀ ibẹ̀ láwọn ti ń sọ ọ̀dùkalẹ̀ نعم وجعل وجعل لكم الله خلق لكم الله خلق السماء بآيات ربي لك أن يصدق لكم الذي خلق وجعل السماء أها وانظر من السماء ما كتب كتب كان وانظر من السماء ما أيوه والله والله بنا نتمنى نتمنى نتمنى so that ọlọ́run tí wọ́n ń ṣe gbélé yìí tí kì í kàn sí ọ̀bọ̀sẹ̀ ọ̀bọ̀sẹ̀ dáná ni ó tó ń rònú pé ẹni náà tó dá nǹkan báyìí àbí nǹkan tí nǹkan tí báyìí ti ń bẹ ó lẹ́ni tó dà ẹni tó dà ẹ́ sì ní ẹni àná tó kájọ́sìn nínú òun nìkan kò sí kò sí mohandeson kò sí ẹnjìnìà ọ̀hún láyé gbogbo ẹnjìnìà ayé kan panu kan panu kan parí pọ̀ wọn ò lè dá nǹkan kan lórí afẹ́fẹ́ wọ́n lórí afẹ́fẹ́ pé kọ́ wà láàrin sọ́mọ́ àdúrà èdè kan máa fi kankan mu láti sàrà àdéhùn tó bẹ́ẹ̀ ni wọn ò tó bẹ́ẹ̀ wọn ò sì lè tó bẹ́ẹ̀ wọn ò ṣe wọn ò sì lè ṣe láéláé. Ah, inna fi khalqi samawati wal ard wọn náà sì wá ṣe ni sáwọn bó ṣe wà nìyẹn láti jọ ẹ sì máa lọ láti máa lálẹ́ ẹ̀mí lópin àyìn bọ́lọ́ ti bẹ̀rẹ̀ bọ́lọ́ pín sí tẹ́lọ́mà ta nínú ìbò ìwádìí wọn ọlọ́dọ̀ ìwádìí táwọn ẹni tí wọ́n ti rí táwọn ìjọba ti bẹ̀rẹ̀ láti tó pín sí. èyí ó rìn yóò rìn yóò kú sí ojú ibi tó tó ṣe kínní sí náà ni yóò kú sílẹ̀ náà ni kò sí so inna fi khalqi samawat inna fi khalqi samawat ọlọ́run ajá máa sánmà wọ́n ní ọlọ́run ajá máa sánmà olùkóra fún sánmà torí pé ní wọ́n ní àjùmọ̀sùn ní sánmà ìran ríṣi ìsìn ní sánmà wọ́n ní ìlànà kọ̀ọ̀kan yàtọ̀ sí ìrìn àmì yàtọ̀ sí ilẹ̀ wahada al-ard singular ìdáwà ní singular wọ́n lo ẹyọ kan fún lóní plural wọ́n lo plural fún plural ilẹ̀ ọgbà sí ní pé plural náà pé wọ́n làwọn bíi. سوء والأراضين الأراضي ṣùgbọ́n a nítorí pé ní ilẹ̀ gbogbo ẹ̀yẹ́yẹ́ ìyẹ̀pẹ̀ náà ìyẹ̀pẹ̀ náà gbogbo ẹ̀yẹ́ kí ni ìyẹ̀pẹ̀ lẹ́yìn àtọ́sí ẹ̀kọ́ ṣùgbọ́n ìyẹ̀pẹ̀ náà ni Allahu akbar inna fi khalqi samawati wal ardi ọ̀kìlá adàdàbà torí ẹjọ́ ṣùgbọ́n ọmọ àbàlà ọ̀tún ní ẹ̀wọ̀n. ọlọ́run kò ṣàánú mi ní òdodo kò ṣàánú mi ní òdodo kò ṣàánú mi ní òdodo kò sì já sẹ́ni mi ní òdodo kò sì kúránù mi ní òdodo kò sì já dìde ní mi ní òdodo kò sí àǹfààní dáyé tí wọ́n bá lọ tìjọ́ tọkọ ọlọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ nìkan kọ́kọ́ sẹ́ni ìwọ nìkan kọ́kọ́ ìwọ náà kọ́dá ìwọ nìkan kọ́ ọlọ́run ọ̀dà bẹ́yìn kí ni orí tọ́lá mi ṣe fún yàn kájórí kò ti ṣe tó jùlọ fún àwọn kájórí kí wọ́n bá wo yàn tí wọ́n bá ní fún rẹ̀ pé ìtọ́ ń pẹ̀lú gbogbo èyíkéyìí rẹ ni wàláhì kò tó nǹkan mẹ́ta lẹ́nu nínú àwọn àtẹ̀jọ́ ń bẹ gan kátó pẹ́ẹ́nà tó ṣíwájú sẹ́nìkan lówó bíi ti kọ́rọ́nà mà kò sí kọ́rọ́nà náà tó wá ń sọ nípa ẹ̀ pé òun ti pẹ́ tó mọ́wọ́ kọjọ jù lọ nítorí pé àwọn kátó ń bẹ wájú ẹ̀ tó ti lákòjọ jù lọ ni ẹ jẹ́ ká mọ̀ ara wa bọ̀lá àwọn bọ́ǹdà ọ̀rọ̀ dọ́là màtúnyẹ̀ kí ló padà dá ṣé ajá ló pèsè ń pa àṣẹ níbi ajá ni sítẹ̀nìkan níbẹ̀ tó tó tiẹ̀ mọ́. zolkonin sẹ́nìkan lè kà kọ́kẹ́ nǹkan ṣe ojú ẹ̀ pé ó jẹ́ ní ọlọ́run abẹ́ tọ́lọ́run tó fún ní rọlá bẹ́ẹ̀ ìyàn tó wá lẹ́yìn tọ́lọ́run fún ní hikmet wáyé bíi Luqman Hakim tó yẹ pé àwọn ìta rí zolkonin Luqman Hakim ìṣẹ́ Luqman Hakim tó yẹ pé àwọn ènìyàn fi ṣe àpẹnu pé ìjà ànábì ni wọ́n agbẹnusà ànábì kọ́ọ̀lù ẹ̀kẹ́rìmà ni pé ànábì ni Luqman Hakim àti ṣáàdì kọ́ni sẹ́yìn kan lè obìnrin kan lè wá tó dàbí ariwo ọlọ́run ọba Mariam alayhi salam táwọn kan sọ pé ànábì ni Imam Qurtubi ni ànábì ni alamman Qurtubi abu abu abdullahi mufassir wọn lè rí tí wọn náà bẹ́ẹ̀ lẹ́ wọ́n sàn nábì sóbìnrin kan ní kí ni wọ́n kí ni ọlọ́run àlè sọ kan jẹ́ wàá pé ó ní màláìka àbọ̀n ní kínní ó ní kínní àbí sọ pẹ̀lú ní nàbíyà ebi àyìn lọ́pọlọ àtẹ̀ńlá káyínà òṣìṣẹ́kùsè ìwádìí lánàá ẹ̀yẹ́ ẹni tó pèrè nígbà táwọn kan pèrè gan nígbà táwọn kí ni àwọn sàhábà sàhábà ayé àyè wọn musayidi ma bẹnu ìyàwó rẹ̀ náà bẹnu amat sajahun ọba aláha musayidi matun kazabatun fi bani dunya wa kazabu kí ló ti àwọn ọlọ́kọ̀ kan náà ti máa ń ṣe lásìkò wáyé kí ló tá máa gbà láyé kí ló tá gbà láyé ẹ̀yìn ọ̀pẹ̀ àláfà kọ́ pé hadith sọ̀rọ̀ àti wí fún aya sọ̀rọ̀ àti wí fún aya kò sí àyà mi lọ́wọ́ lórí àyà mi sọ kò sí òògùn yóò sì hákùrọ̀ àmì ẹ̀sẹ̀ ìgbàlódé sí àdé pé sùhánù rẹ̀. níbi táwọn àwọn lọ sí program àwọn kìnnì náà ni àwọn lọ sí lecture wọn pàpà gọ́gù gọ́gù gbogbo náà gọ́gù gọ́gù. ọ̀nà mi bí kìnnì wọn ti máa wò ó ní fóònù wọn ti máa wò ó. ẹ̀yìn tí ẹni tí ẹni ti ju ní ìjẹ́pẹ́ ẹ̀sìn máa sọ̀rọ̀ táwọn onímọ̀ táwọn ò rí bẹ́ẹ̀ àwọn onímọ̀ tọ́lọ̀ fún mímọ̀ tájọ́ lọ sí òkè ìwọ́n tó yẹ kó ọ̀sẹ̀ ìmọ̀ ṣẹ́kù kìíní ni oye káàgò gan gẹ́gẹ́ so subhanallah so that tó yẹ pé subhanallah làbẹ́ ẹlòmíràn tó máa rí ìkú rí ilé títún ká. náà ní nsọ́ fún ara ẹ̀ gan náà ni subhanallah ìlànà yóò ṣe fún àwọn sọ́sẹ̀ subhanallah ìrìn àgbàrá ẹ̀ àwọn akátí wọn kàn yìí máa ní o yóò máa kó àtàwọn ẹni wọ́n sì máa kó ní nǹkan tí wọ́n bá gbé ránṣẹ́ tẹ lómi ìlọ tó bá ní program tó bá ní kíní yóò lágùn dáhùn òbí kíní ọ̀rọ̀ tánù bí dọ́dọ́ sọ̀rọ̀ yóò padà sílé ni ọba ti dé bẹ́ẹ̀ wàhálà ni pé ọ̀rọ̀ pé ọ̀nà bá kọ́má sí ni yóò kàn ara wí kan mí yóò kàn sí kejì yóò wá fún takalos bó ti sọ́dá dìkan rí kẹsẹ́ náà kí wọ́n rí ikú yìí o ẹnìkan ló dìkan náà àfa kan èmi náà lọ n tí wọ́n ṣe program sùhánà kọ́lọ́gbọ́n wọn sàn wọn àṣẹ tí kọ́lọ́ ah, àwọn tó njọ̀kan padà sọ̀rọ̀ máa wò ọ̀nà kan sọ̀rọ̀ rẹ̀ ọ̀nà kan sọ̀rọ̀ rẹ̀ kọ́sà nìyà. àwọn sheikh lásìmọ̀ sọ̀rọ̀ sheikh fadàtì sheikh alama al-mufassir sheikh abdullahi professor sheikh Abdullah, shankit akhu sheikh Watan nasalayi sí al alama al-usuli sheikh muhammad mukhtar كان كما يبدا شيخ الشيخ محمد الدفاع الشيخ محمد الشنقيطي رحمه الله سبحان الله شيخ الشيخ Rahman. Subhanallah. حفظه الله wọn sọ pé tí wọn bá hámà tí wọn bá ti kìntì nígbà tí adé nìkan tó fẹ́ kọ́ nìkan tí ò sí iná ńkọ́ oko lọ ti fẹ́ kọ́ nìkan ẹ fẹ́ kọ́ nìkan kò á sí iná àbí àti àmúná lọ ojú sọ̀rọ̀ àṣẹ tí ń gbà wọn pé àbí kò tí ì sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ yìí kò tí ì sọ̀rọ̀ àṣẹ tàbí nígbà tó ń sọ̀rọ̀ kò tí ì sí ẹ̀rí tó ń tàtọ̀ wára bí في عليكم بالمتون عليكم بالمتون ما ها متون متون يعني كم متون متون أحاديث متون ما أيكوا يعني سو سبحان الله العظيم so ká wá rí ojú lẹ́yìn náà ká tó máa fi ọwọ́ bo kámẹ́ ká tó máa sàn kámẹ́ fara yìí káwọn iná ti máa da kámẹ́ náà báyìí wọn kò sàmà náà wa. ẹlòmíì tó lọ bí òde nìkan tó ṣe kí ni wọ́n practice lórí ayà kan àbí ayà méjì lórí sọ̀rọ̀ wọ́n practice wọn àtàjọ́ náà sí wọ́n làágùn wọ́n á dé wọ́n á ṣe afáǹbù wọn nù wọn náà dẹ́nu àfàdàfà yìí wọ́n á pa àwọn afá àwọn afá yẹn lọ́wọ́ wọ́n á sọ wọ́n di dàkúdà wọ́n á wíwí kú ìsìn wọn la ọkọ̀ ẹ̀kọ́ tó jáde bóyá lọ́jọ́ kẹ ọjọ́ mẹ́ta ní ti pírádìsì àtàwọn àtàmọ́kéwù. ìlú àmọ́kéwù lẹ́yìn ìgbà ló ṣe kéde. táwọn ẹ̀kọ́ tó jáde kọ́ tó sọ jẹ wọn lọ́nà ọmọ ọgọ́ tó rí hadith mi ẹlòmíràn ìbéèrè ayà pé ẹ̀dá kẹlẹ́ ayà báyìí

أد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا